Matthew orí kọkàndínlógún. Ó sì ṣe nígbà tí Jésù parí ọ̀rọ̀ wọ̀nyí tán ó kúrò ní Galili ó sì lọ sí ẹkùn Jùdíà ní òkè odò Jọ́dánì ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn ó sì mú wọn lára dá níbẹ̀ àwọn Farisí sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n ń dán an wò wọ́n sì wí fún un pé. ó ha tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn gbogbo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 nítorí náà ohun tí ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. ó wí fún wọn pé. èé ṣe tí Mósè fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún kí a sì kọ ọ́ sílẹ̀. ó wí fún wọn pé. nítorí líle àyà yín ni mò ń ṣe ṣe jẹ́ fún yín láti máa kọ àyà yín sílẹ̀ ṣùgbọ́n láti ìgbà àtètèkọ́ṣe wá kò rí bẹ́ẹ̀ mo sì wí fún yín ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe pé nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó ó ṣe panṣágà ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó ó ṣe panṣágà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. bí ọ̀ràn ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀ kò ṣàǹfààní láti gbé ìyàwó. ṣùgbọ́n ó wí fún wọn pé gbogbo ènìyàn kò lè gba ọ̀rọ̀ yìí bí kò ṣe àwọn ẹni tí a fi bùn àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí a bí bẹ́ẹ̀ láti inú ìyá wọn wá àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí àwọn aráyé sọ di ìwẹ̀fà àwọn ìwẹ̀fà sì wà àwọn tí ó sọ ara wọn di ìwẹ̀fà nítorí ìjọba ọ̀run ẹni tí ó bá lè gbà á kí ó gbà á nígbà náà ni a gbé àwọn ọmọ ọwọ́ wá sọ́dọ̀ rẹ̀ kí ó lè fi ọwọ́ lé wọn kí ó sì gbàdúrà àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bá wọn wí ṣùgbọ́n Jésù ní. jọ̀wọ́ àwọn ọmọ kékeré ẹ má sì ṣe dá wọn lẹ́kun àti wá sọ́dọ̀ mi nítorí tí irú wọn ni ìjọba ọ̀run. ó sì fi ọwọ́ lé wọn ó sì lọ kúrò níbẹ̀ sì kíyèsí ẹnìkan tọ̀ ọ́ wá ó sì wí fún un pé. olùkọ́ni rere ohun rere kí ni èmi ó ṣe kí èmi kí O lè ní ìyè àìnípẹ̀kun. ó sì wí fún un pé. èé ṣe tí ìwọ fi pè mí ní ẹni rere ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan èyí ni ní ọlọ́run ṣùgbọ́n bí ìwọ bá ń fẹ́ wọ ibi ìyè pa òfin mọ́. ó bi í léèrè pé. èwo. E Jésù wípé. Ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. Ìwọ kò gbọ́dọ̀ ṣe panṣágà. Ìwọ kò gbọ́dọ̀ jalè. Ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ àti kí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. ọmọdékùnrin náà wí fún un pé. gbogbo nǹkan wọ̀nyí ni mo ti pamọ́ láti ìgbà èwe mi wá kí ni ó kù mí kù jésù wí fún un pé. bí ìwọ bá ń fẹ́ pé lọ ta ohun tí o ní kí o sì fi tọrẹ fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra ní ọ̀run sì wá kí o máa tọ̀ mí lẹ́yìn. ṣùgbọ́n nígbà tí ọmọdékùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà ó jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó ní ọrọ̀ púpọ̀ nígbà náà ni jésù wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. lóòótọ́ ni mo wí fún yín pé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 ẹ̀yin ó sì jókòó pẹ̀lú lórí ìtẹ́ méjìlá ẹ̀yin ó máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà Ísírẹ́lì méjìlá àti gbogbo ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí orúkọ mi wọn ó rí ọrọ̀ ọ̀run gbà wọn ó sì jogún ìyà àìnípẹ̀kun ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tí ó ṣíwájú ni yóò kẹ́yìn àwọn tí ó kẹ́yìn ni yóò sì ṣíwájú. Si